láti lo orin tàbí ọ̀pọ̀ àwọn ìlú máa ń lo orin láti fi make advert wọn ṣe ṣe ká lo Quran àdúrà sí lábẹ́ fídíò wa yẹn ṣe ó bá mu ìzákùnrin ọ̀pá ìṣe. Naam ká lo Quran fún àti ṣe advert nǹkan tó wrong ni nítorí pé al-Quran al-Karim Allah subhanahu wa ta'ala ó sọ̀ka pé ká lè tẹ̀lé ká lè bá yí hidaya bẹ́ẹ̀ so nínú nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tó dẹ́kun fún wa anabi iqra'u al-Qur'an wa'malu bihi wa la ta'kulu bihi anabi ní ẹ máa kí al-Qur'an al-Karim ẹ máa lò wa la ta'kulu bihi ẹ má máa fi al-Qur'an ẹ má máa fi wá ọ̀nà oúnjẹ so nínú ìfinkan wá ọ̀nà oúnjẹ òní advert so tí a bá ti ń lo al-Qur'an al-Karim láti máa pílẹ̀sì advert wa so bígbà tí a fi Quran ṣe sábàbí fún àti wá ọ̀nà oúnjẹ àbí bígbà tá ń yẹ pẹ̀rẹ̀ al-Quran al-Karim òǹlẹ́lẹ́ ìtumọ̀ sí so kan ṣe nǹkan tí ó lẹ́tọ̀ ẹ jẹ́ kí a gbìyànjú ká avoid irú ìṣesí báyìí barakallahu fikum. السلام عليكم sáà ṣẹ́kẹ̀rẹ̀ afọ́n now a nínú béèrè tí a fún mi wọ́n ní pé gẹ́gẹ́ bí àwọn offices tí a rí ní àwọn àsìkò wa tí àsìkò máa ń gbé àwọn pictures àwọn governors presidents sọ síbẹ̀ wọ́n ní pé ṣàsìkò tọ́lá bá tó pé ṣé àwọn lè ṣe àwọn lè kírun ní irú ààyè ìzákùnrin nítorí pé kí wùjúdù sùwàrù rírí sùwàrù àbí wíwà ní kọjá kó bí ta fẹ́ kí wọn kí sùwàrù àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́mí kó wà ń bẹ nípa ìrún kíkí níta lè pé òun náà ni pé makaro àwọn ni so kò ní nǹkan kan ṣe pẹ̀lú sihatu tó bóyá validity ìrún or otherwise kò sí nínú májẹ̀mú tí máa ń jẹ́ kẹrùn kí ó ní àlàáfíà ṣùgbọ́n kó máa wà ń bẹ̀ òun ló dáa jù nígbà mo sì pé anábì sallallahu alaihi wasallam anábì kọ fún wa nípa as-suwar bákan náà wa ta'liquha àti kéèyàn máa ń gé sura tàbá wa ìṣe yàwá Aisha radiyallahu ta'ala anha nígbà tí anábì sallallahu alaihi wasallam rí aṣọ ojúlé tí yàwá Aisha ta tó jẹ́ pé ó jẹ́ eh, aṣọ aláwòrán nǹkan ẹlẹ́mì tí wọ́n yẹ ẹ̀sìn ó ní ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam sọ pé Aisha ashadda an-nasi adhaban yawm al-qiyamah inna ashadda an-nasi adhaban yawm al-qiyamah alladhina yasna'una àwọn tí àwọn ò lè jù lọ́jọ́ al ni làwọn tí wọ́n ń ṣerú pictures tó jẹ́ animate object báyìí sọtẹ báwọn tí àwọn àṣà ṣe ó ṣe tàn án lẹ́kọ̀ọ́ ẹ̀ ìtumọ̀ ẹni pé ó hàn gẹ̀ ó hàn gẹ̀ sí ibi tá a ti fẹ́ jọ́sìn àbíbi tí à ń lò sí nǹkan tí kò dáa ni bọ̀tà bá rẹ̀ tó ṣe eléyìí kò ba irun wa jẹ́ so inshallah ta'ala barakallahu fikum. náà wàá fikùn àwọn ọkùnrin ṣe kan na ìbéèrè mi ṣáà ni wọ́n ní wípé gẹ́gẹ́ bí obìnrin tí àwọn jẹ́ ìyàwó ọkọ àwọn dá àwọn ìyẹn ni pé wọ́n lọ establish business táwọn ń ṣe wọ́n wá ní pé ṣé àwọn wá lè yọ nínú owó táwọn bá ń rí láti ná fáwọn fámílì àwọn láì jẹ́ kí ọkọ mọ̀ sí. ètò dájú onípẹ́ anábì sallallahu alaihi wasallam sọ pé la yajuzu limra'atin idh malaka zawjuha ismataha amrun fi maliha illa bi idnihi anábì ní kò lẹ́tọ̀ fún obìnrin nígbà tó wà ní abẹ́ àṣẹ ọkọ rẹ̀ ìyàní tó wà ní ilé ọkọ. kó má dá nǹkan kan ṣe nínú dúkìá rẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ eléyìí ò ní ìpìlẹ̀ pé nǹkan tó bá jẹ́ dúkìá obìnrin gan fúnra ẹ̀ ó dáa púpọ̀ kó gba ìyọ̀ǹda ọkọ nǹkan tí ó fa eléyìí wallahu alam ó ní pé ọkùnrin máa ń ní ọkùnrin máa ni ní àròjinlẹ̀ nípa níná kó má bàa jẹ́ pé obìnrin yóò máa ná ìlà apá. àti yóò máa náwó síbi àwọn nǹkan tó wà less important gẹ́gẹ́ bí àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe àwọn tó máa ń rí lè guided láàrin wọn ò pọ̀ so tó máa sọ pé àdéhìí ó ní báṣe pẹ̀lú atẹ̀dbír ìtàlẹ́pẹ̀ níbi organization so that èèyàn ní máa spend ní ọ̀nà tí kò bá òfin mu. Náà uh, nǹkan méjì wá lè ṣẹlẹ̀ tó lè mú obìnrin kí ó náwó láì gbẹ̀yọ̀ǹda ọkọ rẹ̀ nǹkan àkọ́kọ́ ẹni tó bá mọ̀ pọ̀kọ̀ wọn ní ní disagreement pẹ̀lú rẹ̀ yálà ojúwọ́ tiẹ̀ ní àbójúwọ́ ọkọ kò bá ní disagree kò sí nǹkan tó burú mẹ́ nígbà mo fi pé náà rẹ̀ wà náà bí sallallahu alaihi wasallam bóyá Zainab tí ń bá ṣe mistake anábìlá kẹsì pé ẹrú rẹ̀ obìnrin kan òun ò rí má anábìlá lẹ́rìí pé ẹrú bàbá ẹ̀dá wọ́n lọ́n ti ṣe sọ́dákọ̀ ti bùn ẹnìkan wọn ti fi sàrà anábì sallallahu alaihi wasallam sọ pé tó bá jẹ́ pé law tasaddaqta biha ala ahadi akhwanik tó bá jẹ́ pé o bá fún kan nínú àwọn uncles rẹ ni anábì sallallahu alaihi wasallam sọ pé kò bá jẹ́ sadaqa wasila kò bá ládàá tó ṣe sàrà ó tún wá ṣe dáadáa sí àwọn ẹbí sèyí tí àdìsí yẹn sọ ò ní pé Zainab ìgbà tó fi ẹrú ìtọ rẹ̀ anabi sallallahu alaihi wasallam ọmọ ṣùgbọ́n anabi ní àpúrọ́và anabi fún ní àpúrọ́và nígbà tó mọ̀ pẹ̀pẹ́ anabi sallallahu alaihi wasallam anabi ò sọ pé kí ló fà tó fi ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé amúrò níbi pé kóbìnrin àṣẹ tó wà níbi pé obìnrin ò gbọdọ̀ náwó kò ń ṣe àṣẹ títí ọ̀ràn yẹn àṣẹ títí al-irshad aw al-istihbab àṣẹ ti pé èyí tó dáa jù tó bẹ̀ fi ní ládà lọ́pọ̀lọpọ̀ òní kò ní fọwọ́ fọwọ́ kan rẹ̀ ibi tí mo ti lọ ní pé anabi sallallahu alaihi wasallam anabi ò condemn bí Zainab ṣe fi nǹkan yẹn tọrọ láì ṣe pé ó wà ń bẹ nǹkan ẹlẹ́ẹ̀kejì òní pé bẹ́ẹ̀ bá ń ìdá half the zone tó bá ń rí bí injustice lọ́dọ̀ ọkọ ẹ̀ nípa pé bóyá àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ dáadáa àtàwọn nǹkan tó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ọkọ máa ń disagree nígbà míì pé kò ṣe ẹ̀kọ́ sí nǹkan tó burúkú ṣe eléyìí lọ́dà condition pé nǹkan tó jẹ́ dáadáa èmi ọkọ rẹ̀ èmi ó ń kọ fún wọn láti ṣe anábì wa sallallahu alaihi wasallam anábì sọ fún wa pé la ta'ata lil makhluq fi ma'siyati al khaliq èèyàn kì í tẹ̀lé àwọn tí ọlọ́run ọba tó dá kéèyàn bá fi kéèyàn fi wáyà àṣà ọlọ́run ọba àbáwọ àwọn obìnrin tí ànábì sallallahu alaihi wasallam sọ fún ní ọjọ́ ayé nígbà tó ń ṣe kúta fáwọn obìnrin bọ́lá náà dé sí Jabir bin Abdullah nù sahih ànábì sọ pé tasaddaqna ànábì ní ẹ̀yọ obìnrin ẹ̀ máa ṣe sàárà ẹ̀gbẹ́ Jabir sọ pé àwọn obìnrin wọ́n bẹ̀rẹ̀ sí máa yọ earrings wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa yọ oríṣiríṣi ọ̀ṣọ́ wọn yọ̀lkínà àfihàn òbí situation yẹn wọn ní time tí wọ́n ti fi gba àṣẹ kọ wọn láti ṣe nǹkan ẹ̀ ó túmọ̀ sí pé nǹkan tó bá jẹ́ nǹkan dáadáa tabarin tó fẹ́ mọ̀ náà tó fẹ́ kọ̀ fún wa láti lè rí ṣe a lè avoid ẹni ẹ̀ ká dẹ̀ ṣe kò sí láì fi mẹ́ bọ́ tó gbẹ lọ kí àwọn obìnrin kan bẹ̀rù ọlọ́run bá subhanahu wa ta'ala so barakallahu fikum. naam jazakumullahu khairan shukran wa sallallahu alaykum. naam wọ́n ní pé ah, ìbéèrè lè nígbà ṣe lọ́rọ̀ tọ́lá أوه. أوه. نعم شيخنا وين شيخكم دراسة؟ أنا معكم وأقبلوني نعم náà ṣe sàmì náà ìgbàkùn àkàtúntàn ìgbàkùn sọ wọn ní pé àjẹ́ ìgbìkan táwọn ọmọ ń gbọ́ ni wípé tọ́lák ó gbọ́dọ̀ wà pronounce látọ̀dùkọ́ lẹ́ẹ̀mẹ́ta in different cases sọ wọn ní pé ọkọ wá pronounce tọ́lák lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan e yẹn wá ní ìyàwó ti lọ sọ́dọ̀ another man ìyẹn ni pé ó ti lọ pẹ̀lọ́kùnrin mi wọ́n ní létà ah, mátà yẹn wá wà settled láàrin àwọn méjèèjì yẹn so wọ́n ní pé ṣé ọkọ ìyàwó yẹn tó wá padà sọ́dọ̀ ọkùnrin yẹn wọ́n ní pé ṣé márìjì bẹ́ẹ̀ wà valid. iná bá àkàlà òfin kọ́ nǹkan tó ṣe pàtàkì ní pé ká kọ́kọ́ mọ nǹkan ní ká mọ òfin nǹkan tá à ń ṣe. Sheikh Muhammad bin Abdul Wahab wọ́n ní risala kan tó wá tayyiba wọ́n pè ní wajibuna nahwa ma amarana Allahu bihi ojúṣe wa sí àwọn òfin ọlọ́run ọba ẹni pé àwọn afáàmọ́ ń ṣàlàyé fún wa pé ìmọ̀ ìdájọ́ rẹ̀ méjì ni ìmọ̀ kan bẹ tó jẹ́ fardo kifaya ìmọ̀ tó jẹ́ pé táwọn kan bá ti mọ̀ òfin dá tí gbogbo èèyàn ò bá mọ̀ gbogbo èèyàn lè jẹ́ lẹ́sẹ̀ ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni fardo ayin ìmọ̀ èyí tó jẹ́ pé túláàsì lè fọ́ ní kálukú láti mọ̀ bí kamọ́lọ́wọ́n ba lẹ́yọ̀ kan kama pé súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ìlànà tẹ̀lé láti jọ́sìn fọlọ́run ọba bákan náà àwọn nǹkan míì tó jẹ́ ojúṣe tiwa tẹ́nìkan lè bá wa ṣe bí ìdájọ́ ọ̀run kí ló tún òun ṣe kí ló bá òun jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan míì wá wà tó jẹ́ pé ìmọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípìnlẹ̀ wọn ní jẹ́ fardo ayin wọn ní jẹ́ obligation lórí individual but àwọn circumstances kọ̀ọ̀kan bá ti yọjú yóò máa di ọ̀ràn yẹn nínú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní hajj kò pọ́n dandan kí a máa nípa ìdájọ́ hajj bọ́tí yẹn bá ti fẹ́ lọ hajj ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa bí ó fi ṣe tí ó wà ní ìbámu sí sunna anabu muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ náà ni business tí yẹn bá fẹ́ wọ line of business kan ẹ gbọ́dọ̀ béèrè èyàn lè má mọ ìdájọ́ gbogbo businesses ṣùgbọ́n line téèyàn wà èyàn gbọ́dọ̀ mọ kí ni ìdájọ́ ẹ̀ fásitì alo alazekeu nǹkan tó ń láta àlàmọ́ bẹ́ẹ̀ náà ni tí ọkọ àbí ìyàwó tí wọ́n bá ń bùkátà àtọ̀lá àbí alkhọ́lọ̀ wọ́n gbọ́dọ̀ mọ ìdájọ́ rẹ̀ dáadáa ìdájọ́ rẹ̀ ò ní tọ́lọ́ bá sọ fún al-Qur'an al-Karim at-talaqu marratan olúwa ní tọ́lák ẹ̀ẹ̀mejì ni ó fi ní two different occasions àbí two different situations àbí circumstances ni ọkùnrin lè kọ̀yàwó ẹ̀ lẹ́ẹ̀ma masalan ó kàn ní kíkọ kan ní last five years ó kàn ní kíkọ kan ní year yìí so n bá sọ ni pé fa ìntọ́lákọ̀ àbáàd tó bá fi kọ́lẹ̀ lẹ́yìn ẹ̀mejì yẹn fala yahillu lahu hatta fala tahillu lahu hatta tankiha zawja ghayra obìnrin yẹn ò lẹ́tọ̀ọ́ fọkọ ẹ̀ ma títí tí ó fi fẹ́ ọkọ mi náà a pé àtọ́lá àròjà yìí. tọ́láàkì tó wà revocable méjì ni bó la ṣe máa ń observe ẹ̀ ṣe máa ń observe ẹ̀ ò ní ọkọ ó sì ní eh, ó ní right láti dá ìyàwó ẹ̀ padà nígbà tó bá wà nínú ẹ̀dá ẹgbọ́lọ́ba sọ pé ẹ̀dá ti hinna ọlọ́wà ní ẹ̀kọ́ àwọn ó ní àsìkò tí wọ́n fi dúró nígbà tí ọkọ bá kọ̀ wọ́n lẹ̀ àsìkò tí wọ́n fi dúró sílé ọkọ yẹn tòtẹ́ bá wò obìnrin tán kọlẹ̀ lákọ̀ọ́kọ́ àbílẹ̀ kejì ìdájọ́ ni pé ìyàwó ọkọ ẹ̀ náà ni in principle torí pé tọkàn yẹn bá fẹ́ dá padà ó ní láti dá padà kí ìdá yẹn tó parí nǹkan fi ń pè níyàwó ọkọ ẹ̀ nìyẹn wọ́n pé nínú ìdá kan sọ pé àsìkò Um, àsìkò mímọ́ mẹ́ta tóbìnrin fẹ́ observe pé kò menstruate mọ́ ní period àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ọkọ ní right ó ní liberty láti dá padà nígbà yẹn kan settle ẹ̀ a jẹ́ pé wọ́n ti ní tọ̀láàkù kan tí wọ́n bá settle ẹ̀ yìí dà tó parí ìyẹn ni wọ́n ń pè ní albaynunatu asugro tí ìdá yẹn bá fi complete tí month àbí tí cycle gan bá fi wà completed implication yẹn ni pé obìnrin yẹn ti di a strange woman talent yẹn dáadáa ó ti dálejò fọ́kọ ẹ̀ tó túmọ̀ sí pé tán bá fẹ́ fẹ́ra wọn padà wọ́n á fẹ́ra wọn ní fífẹ́ tuntun padà ni bó tó bá yẹ pé within period ìgbà tó ń observe wọn ìdá lọ́wọ́ yẹn lọ́pọ̀ ẹ̀fẹ́ gbà padà ìyẹn ò ní di a fresh act kò ní di pé kan tún ní ká conduct wọ́n tó bá fi parí ẹ̀dà yẹn wọ́n tún fresh nìkan àwọn àtúnṣe ni káwọn understand the concept yẹn so ìyẹn ni wọ́n pè ní albayinunatu asughrā tó bá pẹ́ lẹ́ẹ̀kẹta ni ìyẹn ni wọ́n pè ní albayinunatu alkubrā so ìyẹn ni eh, ó túmọ̀ sí pé obìnrin yẹn ó ti di èèwọ̀ fún délẹ́vù pé tóbìnrin ò bá ọkọ míì kọkàn yẹn náà tún kọ́ lẹ̀ ní táìmù tí ó pèlè ọkàn yẹn kò lè padà sọ́dọ̀ ọkọ ẹ̀ mọ́. bọ́ àsúgbọ́rọ̀ tó bá jẹ́ bẹ̀rẹ̀ nínú àsúgbọ́rọ̀ àlùhólà wà sàníyà tó bá jẹ́ pírọ̀dù àkọ́kọ́ tẹ̀kejì yẹn even kó jẹ́ pé ọkùnrin yẹn ọkùnrin yẹn ò gbà padà tí ìdá fi parí yes ọkùnrin yẹn sì ní right sí ju ẹlòmíì lọ so tó bá jẹ́ pé bẹ̀rẹ̀ nínú àtò àlùkóbọ́rọ̀ àbí bẹ̀rẹ̀ nínú àtò àsúgbọ́rọ̀ ni wọ́n mìíràn mọ́dàmà tó bá yẹ pé obìnrin yẹn ti parí ẹ̀dà rẹ̀ bóyá lákọ̀ọ́kọ́ àbí lẹ́ẹ̀kejì àbí tó ti wà irrevocable lẹ́lẹ́kẹta tó bá yẹ pé period yẹn ó bá ti marry ní marriage mi legally tọkọ ẹ̀ bá fẹ́ gbà padà kó sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọlọ́ba ní ìǹdọ́nà yòókì máa fòdó dẹ̀ lọ táwọn méjèèjì bá ní tán bá wà ṣúọ̀ pé àbí tó bá rinlẹ̀ lórí ọkàn wọn pé àwọn ò lè observe limit ọlọ́run bá subhanahu wa ta'ala kò sí nǹkan tó burú mbẹ̀ nítorí kí n expatiate a little bit gbogbo get it perfectly right tá a bá ń sọ pé ashetlak kama implication kan tí à ń ṣe another thing tó wà very very important ò ní pé obìnrin ò lè wà divorced tó bọ́ wà nínú haid ìyẹn náà pè ní àtọ́láàkù albidai so tọ́láàkù bídà tí ò bá súnà lọ èèyàn máa ń kọ obìnrin lẹ̀ ní àsìkò ìgbà tí wọ́n menstruate ni nǹkan ẹlẹ́ẹ̀kejì ò ní pé àsìkò ìgbà tá a sọ pé wọ́n menstruate yìí ọkùnrin ò ní sì súnmọ́ ní period yẹn mẹ́sàn-án obìnrin kan parí nǹkan àlejò ẹ̀ lánàá tọkọ ẹ̀ bá súnmọ́ lẹ́nìí kò lè kọ́lẹ̀ lọ́la mọ́ tó bá fẹ́ kọ́lẹ̀ ó di month ní tó ń bọ̀ nígbà tí o bá ti súnmọ́ at all conditions méjèèjì ẹ jẹ́ ká máa fọkàn sí i. Eh, kò sí kò bá súnà mu kọ obìnrin sílẹ̀ nígbà tó ń ṣe haid bákan náà tó bá jẹ́ pé lẹ́yìn tó ṣe tán tọkùnrin yẹn bá ti fi súnmọ́ tó bá fi ní intimacy pẹ̀lú ẹ̀ ó ní láti wait the month mi tí ó fi menstruation tí ó wà ní ní intimacy pẹ̀lú ẹ̀ kó tó kọlẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn ó máa ń wà tricky fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe tọ́lák kọ́lọ́ba kó ń ṣàlẹ̀ wà kún ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ so kò láàsọ khulasatul qawl onígbẹ́ tó bá jẹ́ pé ìgbà tó rí márì yẹn tó bá yẹ pé valid marriage òun ló ṣe tó bá fẹ́ kí lọ́sọ́dọ̀ ọkọ àárọ̀ rẹ̀ kò sí nǹkan tó burú mi tó bá ti wá pẹ̀lú terms àti conditions bọ̀ yóò lọ bẹ̀ pẹ̀lú nikahin jadid yóò ṣẹ̀ṣẹ̀ tún gbogbo right nìka yóò ṣẹ̀ tún ṣe ni eléyìí ìdájọ́ tó wà ń bẹ barakallahu fikum. Jazakumullahu khairan Sheikh Abdulsalam alaikum ìbéèrè mi ṣáà ni wọ́n ní sọláàtì ìbùrọ̀yìn yàtà máa ń ṣe nígbà tá a bá wà níta ṣáwùdù ìgbẹ̀yìn wọ́n ní táwọn mẹ́rin yẹn ṣùgbọ́n àwọn wá rí pé nìkan wá ṣe ó ní pé òun ṣe ní tàṣáwùdù méjèèjì ní ìran rákà mẹ́rin wọ́n ní pé ṣé òun ẹni bẹ́ẹ̀ lálàáfíà. náà mi ràn ẹ́ lálàáfíà ràn ẹ́ lálàáfíà ràn ẹ́ lálàáfíà àkọlù ní tó kéré jù tá a máa ṣe ń bẹ̀ òun náà ni ká ṣe ká ṣe àtàṣàhùd àtàhìyàtò lillah but tá a bá ní time tá a bá ṣe sọ̀látò ibrahimiyya alábàáṣà dídá àlèdè kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ pé jẹ́ pé ní rákà méjì àkọ́kọ́ yẹn náà ká ṣe sọ̀látò al-ibrahimiyya but ẹgbẹ́ tí ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ ń sọ òní pé tá a bá ti ṣe tàṣàhùd tá a bá ti ṣe onìkan débi wàhálà ìbáde láìsọ àlẹ́fín we are fine but ọ̀nbẹ́ náà onímọ̀ tí wọ́n gbà yìí pé tá a bá ṣe sọ̀látò ibrahimiyya náà ó dáa púpọ̀ bẹ́ẹ̀ bíi Sheikh Al-Albani alayhi rahmatullah so irun wọn kì í ṣe pé ó valid nìkan ó tún dá ó tún dá dáadáa barakallahu fikum. jazakallahu khairan Sheikh sọlá ikú ìbéèrè mi tí a ní wọ́n ní wípé ǹjẹ́ kí àwọn akọ́yàn ní Quran bóyá òǹgẹ̀gẹ̀ ń ha ni o ó ń ha fáwọn èèyàn ni àbó ń kà fáwọn èèyàn kó a máa consider rẹ̀ láti máa fi gba owó fún kó fi ṣe a sort of livelihood كشي كيني وجدت فيه شارع أول نعم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد المسألة يقول تبي مسألة في جولة توكين داو لورين كتبا جاء القوائف خصوصا القرآن الكريم إمركم وصيت حديث كلايك يا نبي صلى الله عليه وسلم أنا بسكي اقرأوا القرآن واعملوا به ولا تعقلوا به كما كان القرآن ẹ máa fi ṣiṣẹ́ ẹ má sọ di nǹkan tí ẹ máa fi wá ìjẹ nínú hadisi mi anábì sallallahu alaihi wasallam rí àwọn sàhábà tí wọ́n kí al-Qur'an karim anábì ní iqra'u fa kullu muhsinun gbogbo yín ẹ máa kà á gbogbo yín lẹ́yìn ṣe dáadáa tẹ bá ti ń kà á ẹ máa fi bẹ ọlọ́run ẹ máa fi wojú rẹ ọlọ́run qabla an ya'tiya qawmun yata'ajjalunahu wa la yata'ajjaluna kó tó di pé àwọn máa padà wá tó jẹ́ pé wọ́n mọ̀ fi alukur'an wá oore kíákíá yàní oore ilé ayé àǹfààní ilé ayé wala yata'ajjalunahu wọn ní máa wá oore tàlùkìyàmọ̀ pẹ̀lú ẹ̀ àwọn hadithi pọ̀ nírú báàbù yẹn náà bẹ́ẹ̀ hadithi wà nípa àwọn sábà níbi wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ṣe rúkúyà fún ẹni tí nǹkan olóró ta gbogbo àwọn hadithi yẹn أنا سقينا حق ما أخذتم عليه أجر كتاب الله أنا بنيتي ما سقي ما تري ودين لورين ككان كوسين تودا بي كي ما ريودين القرآن الكريم سقي حديثي ظاهره الجواز ondo bí ẹni pé kò sí nǹkan tí so but hadith mi iná wà tó yẹ pé kan náà sábà níbo muhammad sallallahu alayhi wa sallam ó lóun kọ arákùnrin kan nínú àwọn èèyàn ní mọ́ṣáláṣí òun kọ ní ẹni á fi nǹkan kan tọrẹ fún un anábì sallallahu alaihi wasallam sọ pé tó bá lọ dá padà ó padà jóná pẹ̀lú nǹkan yẹn lọ́dọ̀ ọlọ́run ọba ni so àwọn ahadith míì tó wá tó pọ̀ nípa pé ká má fi ìmọ̀ ẹ̀sìn khususan al-Qur'an ká má fi kàtí á máa ní al-ajr máa wá ẹ̀san àbí tilẹ̀ ayé nǹkan tó léwu pọ̀ ni lákìn kí ni ọ̀rọ̀ tó fẹ́ balance wal ilmu inda nítorí balance ó ní ṣe pẹ̀lú àníyà tẹ́bí nǹkan tí anábì sallallahu alaihi wasallam innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa anábì gbogbo iṣẹ́ pátá lórí àníyàn ni ẹni tó ń bá ń kọ́ al-Qur'anul tàbí tó bá ń kọ́ ìmọ̀ ẹ̀sìn kò gbọdọ̀ sí ní orí àníyàn rẹ̀ pé òun fi ń pa owó la abadan àníyàn rẹ̀ gbọdọ̀ jẹ́ pé ó fi ń ṣe tọ́lọ́run Ọba subhanahu eléyìí ni ó jẹ́ àníyà ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo nípa káwọn yẹn ní Al-Qur'anul Karim tó bá tẹ̀ wá rí nǹkan kan bẹ́ẹ̀ so conditions méjì ni ó yẹ kó kó so mọ́ condition alákọ̀ọ́kọ́ oníkojú ẹni tó bùkátà condition ẹlẹ́ẹ̀kejì oníkẹ́ni yẹn kò níyà pé òun ṣe wà Al-Qur'an lòun ń gbà òun kàn gba owó pé òun fi àsìkò kalẹ̀ owó ṣógòlù ni tọ́gbẹ́ owó alukur'an wọn kì í gbà sọtaba mọ ilé yóò bí àwọn flexibility kọ̀ọ̀kan nípa bá ṣe máa handle àwọn cases kọ̀ọ̀kan mẹ́fẹ̀lẹ́ tí wọn bá dẹni tó fẹ́ jẹ́ ní ó lè kọ́ alukur'an tí ò lówó tó lè san tabatala àwọn few persons tó lè sanwó á láǹfààní láti accommodate rẹ nìyẹn kò kàn ní jẹ́ pé gbogbo ọkàn jẹ́ lórí eh, economy lásán barakallahu fikum ẹnìkan béèrè wípé àwọn fẹ́ advice mi lórí wípé ẹnìkan reach out fáwọn láti bá make a this, nípa lágbájá táwọn fẹ́ fẹ́ so gbàtẹ́mi àwọn wá make a this yẹn débi pé ẹni táwọn wá rí tó sún mẹ́ni tó fẹ́ fẹ́ yìí ẹni táwọn gangan ọkàlẹ̀ ni lápèjúwe nípa pé ẹni sísá tó fẹ́ make a this nípa ọkùnrin náà so ó jẹ́ nìkan tó ń ṣe sún náà tó ń kẹ́kọ̀ọ́ láàyè sún náà ṣùgbọ́n ẹni tí ẹ wọn fẹ́ bá make service nípa rẹ̀ lọ́kùnrin yẹn òun súnmọ́ àwọn tẹ́ pé súnà wò lẹ́ wọ́n kàn fi jọ súnà ni wọ́n wá ní kí bóun ni kóun ṣe gbé kalẹ̀ fún yẹn bẹ́ẹ̀ ìyẹn fún sísà yẹn ìlè ìwé tẹ́ pé kò ní para tún jẹ́ bíi problem ní sáìdì tòun náà pẹ̀lú ẹni tí òun ṣàkíyèsí pé wọ́n fà fojú jọ súnà lásán ni. No. I thought it was just mo ti ń gbé ẹ̀sà. ìtàn ẹ̀bí sọ pé ilẹ̀ mustachar ọmọ ṣàmàn anábì ní ẹ̀ńtà bá ń sì kà ráìsì ní ọ̀dọ́ rẹ̀ so ẹni ẹni tí ó jẹ́ pé a gbé sí lọ́dọ̀ ni. inú tafimọ́ mọ̀nàfíkì wọn ni wàyí dàtúmínà kọ́ọ̀ni wàyí dàtúmínà kọ́ọ̀ni tẹ́ bá fọkàn yóò jàǹbá yín. so nǹkan tó ní pẹ̀lú ọ̀rọ̀ zawaj níta bá mọ̀ nípa ẹ̀ǹtà béèrè ńlá sàn gẹ́gbẹ́ anábì sallallahu alaihi wasallam ń sọ fún Fatima bintu nígbà tó ń sọ nípa proposal Abu àti Muawiya anábì ní amma anábì Muawiya wà financially buoyant kò lówó tó fi lè tọ́jú lọ́wọ́ àbó ìjáàmù ní tiẹ̀ fàkànà là ìyàdọ̀ àfọ́ àtìkì àbújáàmù jẹ́ tó jẹ́ pé ó máa ń na obìnrin ìyẹn ni tafsir tó correct jù àbí sharh tó correct jù fún hadith yẹn tẹ́bá wọn méjèèjì anábọ̀ sallallahu alaihi wasallam sọ nǹkan tó wà negative nípa ẹnì kọ̀ọ̀kan wa so tá a bá fi sọ múdẹ́ tàbí sọ́sìn fẹ́lẹ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ̀ Al-Imam An-Nawawi ẹni kitabul adhkar ìgbà tó ń sọ̀rọ̀ nípa algiba wọ́n ṣàlàyé ó wà ní riyadu salihin náà àwọn mawari àwọn instances mẹ́fà àbí situations mẹ́fà tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀yìn ò ní jẹ́ ẹsẹ̀ ń bẹ̀ wọ́n sọ pé alqadihu laysa bi ghibatin fi sittatin a sọ̀rọ̀ tí ó kù díẹ̀ nípa èèyàn kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yìn láì mẹ́fà ọ̀kan nínú rẹ̀ onan almustarshid ẹni tó ń wá guidance yẹnni pé ok ah lágbára mo fẹ́ bá da business papọ̀ kí ni nǹkan tí ẹ lè sọ nípa wọn nǹkan tá a bá mọ̀ nípa wọn modestly ká sọ irú ẹni yìí nísìnyí nǹkan tó mọ̀ yẹn ní positive and negative yẹn náà ló máa sọ modestly kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ mádàmà tí o bá ti ṣe mùbálágà tí o parọ́ mẹ́ni yẹn tí o dẹ̀ sọ pẹ̀lú àníyàn tí kò dá barakallahu fikum ní tó mọ̀ yẹn náà ni kò sọ ní tó bá jẹ́ repercussion yẹn yálà kìíní yẹn wọ́n ríra wọn fẹ́ wọ́n fẹ́ra wọn ni àbí wọ́n fẹ́ra wọn fọkàdá da àwọn àdàtì alẹ́bí alẹ́ ní tó jẹ́ responsibility ti ẹ̀gẹ́ bíi mùsùlùmí ó ti ṣe sọmọ ya rẹ̀ ọlọ́bọ̀dẹ̀ fún ní ẹ̀sán so barakallahu fikum. naam àmì àfikún ṣe kan naam ìbéèrè mi ti àní ni wípé wọ́n ní sọ́látò dùhà àwọn ọmọ àkókò rẹ̀ kẹ̀kẹ́ so wọ́n á fi tó bá ṣe náà sílẹ̀ àràkà méjì mẹ́rin before zoro ṣé a sọ pé náà ṣe sọlátù àbáhùn àbí kí gẹ́gẹ́ ní àkókò rẹ̀ kankan ìsákùn mọ̀ ẹ̀ ṣe. náà sọlátù dùhà àsìkò rẹ̀ bẹ́ẹ̀ láti gbà tí bá ti tóun bá ti yọ after a few few minutes tóun bá ti yọ ká sọ pé nísìnyí bí ọ táìmì òun yọ bí seven oh five sọlátù dùhà ti bẹ̀rẹ̀ láti seven twenty wọ́n bá fi ní ìyá dọ̀ha wọ́n bá fi kírun gbà yẹn sọlátù dọ̀ha ni bọ̀ táìmù tó dáa jù ń tánà bí sọ pé sọlátù àwàbíìn arábìnrin ìran àwọn àwàbíìn yà ní àwọn sọlátù dọ̀ha àsìkò tó dáa jù òní shortly àbí nígbà tí ọmọ àràkùnmí tó bá ń yẹ̀rùn ìyẹn máa ń ṣẹlẹ̀ nígbà tó yaba ti wà nùn so period noon ló dáa jù tẹ́ bá wọ́n sìn ẹ jẹ́ kí mú bíi period bíi twelve o'clock so twelve o'clock tó jẹ́ pé eh, yíyọ oòrùn ó ti máa dé peak nígbà yẹn so bóòrùn bá ṣe máa mú tó ẹ máa rí pé pé tóòrùn bá máa mú dáadáa tó bá ti bob o'clock ẹ fi hàn pé ẹ ti mọ bóòrùn ṣe fẹ́ mú tó pírọ̀dù ní sọlá tó bọ̀hán ló dájú so tá a bá sọ méjọ́lé ó wọ́n nígbà tí eh, sọlá tó zòr tó máa ń wọlé before twelve thirty ìdáhùn time tó máa ń wọlé bí twelve thirty yẹn twelve o'clock so tá a bá ti fi like ten fifteen minutes kalẹ̀ before kí zoro tó wọlé dáàmì yẹn ni sọlátù dọ́hà ló best jù wallahu alim. ìsákùnlọ ṣẹ̀kan àwọn ní wípé àkíkọ̀ fún ọmọ tí a bí wọ́n ní pé ṣé a lè sún síwájú bí ọjọ́ mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ. kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ but issue kan máa ń wà tó jẹ́ pé Eh, ṣẹmọ problem tá a máa ń ní pé gbogbo nǹkan a máa ń gbé kúrò ní a máa ń gbé kúrò ní ìbáàdà nígbà mi arábìn tó zọ ànìyàn ọmọ sàbẹ kápẹ́rẹ́ yẹn fún ọmọ ọlọ́jọ́ kejì nǹkan tó yẹ kó nǹkan tó lè tó yẹ kó stop ọjọ́ kejì kò kí n ṣe pé torí pé for operation ó fi ṣe ẹ̀ bímọ kò yẹ kó jẹ́ yẹn that's not a valid reason. nítorí wà ní pé torí pé àti ó wà lára màfàáyì ní àǹbáàgì àǹtò sọ́hà nínú àwọn ètò ẹ̀ka correct nínú shows tó wrong ẹ máa rẹ́ lómi ìgbà tó jẹ́ pé nínú àwọn tí kọjá àwọn tí wọ́n fara sẹ́sìn ni torí ìyàwó ẹ̀ ó ṣe wà lọ́sítù ọmọ ní pé fourteen days la fẹ́ ṣe no kò sí nǹkan tó yẹ kó sún akẹ́kọ̀ọ́ di fourteen days tí wọ́n bá ṣe pé èèyàn ò lé fẹ́ni tó bá lè afford ẹ̀ tó bẹ̀rẹ̀ wà lọ́sítù kò túmọ̀ sí pé dandan pé àbí pé a gbọ́dọ̀ jẹ́ condition pé ọmọ gbọ́dọ̀ wà rand ẹ̀yin obìnrin má bínú mo kàn ń sọ ohun tó jẹ́ standard ti ṣẹ̀ríà ni because mo rí pé ìgbà míì wọn kì í like your arrangement yẹn ṣe pé nǹkan tó ń jẹ́ kí n kọ́ ó ní agbábọ̀ ẹran tá a fẹ́ pa yẹn méje fọmọkùnrin ẹyọkan fọmọbìnrin bákan náà fún kẹ́dẹ̀ sọ di fourteen days. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn máa sọ pé àkíkọ̀ di fourteen days gan wọ́n máa ṣe méjì yòókù ní kéèyàn lówó tó fi lè tó fi lè execute àkíkọ̀ mẹ́ kó wáyé torí pé condition tí wọ́n mú fi bímọ so ó máa tó twenty one days it will correct by any standard so nígbà kíkọ ẹ̀ jẹ́ ká ṣe tá a bá fẹ́ pé a fẹ́ a fẹ́ gather àwọn èèyàn pé káwọn èèyàn gather fún feast yes ìyẹn lè jẹ́ at any time mo fẹ́ pé irú nǹkan yẹn ká gbìyànjú ká correct ẹ̀ so ní ìsìtò obìnrin wa mọ tó jẹ́ pé situation rẹ̀ kò tí ì wà healthy àbí kò tí ì stable láti láti ṣe rigors àkíkọ̀ gẹ́bọ̀ àti máa ń ṣe torí pa jẹ́ Yorùbá lọ́jọ́ keje tó àbọ̀ ọmọ kó pẹran tó bá pẹran ó lè jọ́jọ́ kejì ó lè jọ́jọ́ kẹta ó lè jẹ́ kínní ẹ̀ preserve ẹ̀ rẹ̀ tẹ́ bá fẹ́ rà kún in that case ó máa jẹ́ kàn ní káwọn yẹn wá pẹ̀lú yín ni ní tó jẹ́ súnà yẹn ẹ̀ ní mísẹ̀ẹ́ eléyìí ni nǹkan tí mo fẹ́ sọ so kò ní pé ká postpone àkíkọ́ condition tó lè jẹ́ ká máa pa lọ́jọ́ kejì ó náà ní condition tá a bá lówó lọ́wọ́ láti fi execute ẹ̀ tá a bá ti lówó lọ́wọ́ kò sí delay kankan fún un so a lè separate láàrin pé a fẹ́ òòtà àwọn èèyàn àti pé a fẹ́ ṣe ètò jẹ́ ritual sí ọjọ́ kejì yẹn barakallahu fikum. jazakumullahu khairan ṣẹ̀kan ní a ní abẹ́ ìbéèrè ìṣẹ̀kan torí ti ẹ sọ ẹnìkan ti bèrè tó jọ mọ́ pé nípa ọ̀rọ̀ ákídùn nìka so pé bóun náà ṣe mọ́ ṣe nìka gẹ́gẹ́ torí ẹni yẹn ń gbọ́ yé sí pé àwọn náà gbọ́dọ̀ ta tẹ́ǹtì so kán pé àwọn èèyàn so táwọn bá sì rí àwọn èèyàn pé báwọn so ìtàbá ṣe wọn ní count as nìka gẹ́gẹ́ so wọ́n á ní pé àwọn fẹ́ àlàyé lórí èlé so wọ́n ti bèrè sí pé ńgbà tó ti ṣe àwọn ìbánirọ̀ kan fún wa ìgbà kan wọn fẹ́. inshallah wàlàwà kàtàmánì ṣọ̀nà but briefly ẹjẹ jẹ ká fi lè ṣe last question barakallahu fikum briefly in tó ń jẹ akidun nìka àwọn tó wà involved àwọn tó máa wà involved ó náà ní bàbá obìnrin abẹ tó bá máa dó sípò bàbá obìnrin nínú àwọn tó a máa ń pè ní auliya àwọn tó á ní right láti fobìnrin lọ́kọ even àwọn brothers ẹ̀ so àbáwọn tí ẹ̀gbọ́n àbúrò bàbá ẹ̀ as the case may be so tabata láwọn yẹn tàdé rí ṣòhádà àtàrí witnesses méjì tàdé sọ pé àwọn yọ̀ǹda ẹni yẹn so akido nìka ó ti sọ tabata láwọn kan witness pé bàbá báyìí wọ́n fọ ọmọ wọn àbí ọmọ kan tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n wọn tó jáde láyé àbí lágbájá báyìí ó fi àbúrò ẹ̀ àbẹ́gbẹ́ ẹ̀ báyìí ó fi lọ kọ captivalism yẹn so Walima, òun náà ni adab Walima, ni pé because Walima is a form of ihlan nǹkan pè ní ihlan pípẹ́ ká publicize ẹ̀ ó dáa kí nìka ẹ̀ wà publicized ìyàtọ̀ ń bẹ láàrin nìka akdo nìka àti wàlímà tó jẹ́ pé in tó ń rí depict on the publicity pé ká create awareness pé lágbájá àti lágbájá wọ́n ti di ẹlẹ́tọ̀ ara wọn wọ́n ti dọ́kọ àtìyàwó ara wọn so two different things ni méjèèjì but tó bá yẹ kó méjèèjì wà combined lábàá sàbí ìkọsí nǹkan tó burú mbẹ but best practice practice tó dáa jù ó ní pé ká ṣáàdù akídùn nìkan then ká ṣe wàlímà so particularly kó jẹ́ wàlímà yẹn gan ọkọ ló tún fẹ́ ṣe not the ìyàwó àbí fáńlì ìyàwó barakallahu fikum. Naam, assalamu alaikum. طبعا سبحانك اللهم لا اله الا انت استغفرك واتوب اليك